ربنا كما ينبغي لجلال وجهك عظيم سؤالك وصلى اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اللهم ربنا اغفر لنا ولامهاتنا ولابائنا ولاساتذتنا ونسائنا واولادنا والمسلمين جميعا الاحياء منهم والاموات انك على كل شيء قدير اللهم ربنا ارحم علماءنا احياء وامواتا وانفعنا بما نقرا من كتبهم واجعلوا حجة لنا لا علينا يا اجل الاجلين اللهم ربنا اغفر لنا وللمؤلف اللهم ربنا وسع له قبره ونور له فيه فيما مضى تكلمنا عن حد الحديث الصحيح وكم شروطا وضعها أهل العلم للضبط الحديث الصحيح وكيف تنوعت أقوال العلم في أقسام الأحاديث بعضهم قسموه قسمين وذهبوا إلا أن الحديث إما أن يكون صحيحا أو ضعيفا فإذا كان الحديث حسنا فالحسن نوع من أنواع الصحيح بينا من جنى إلى هذا القول ولما وضعوا خمسة شروط لضبط الحديث الصحيح نبهنا على شرط من هذه الشروط أنه لا يخب بكون الحديث صحيحا والذي جمع عليه النقاد من أهل العلم خصوصا بهذا الفن جعلوا شروط ضبط الحديث الصحيح أربعة شروط وقد تطرقنا إلى الذين زادوا على هذه الشروط الخمسة شرطا سادسا من هم منهم إبراهيم ابن إسماعيل ابن علي الجهم وكذلك بعض المعتزلة اشترطوا زيادة عدد أو اشترطوا تعدد الرواة ولكن إذا أردنا أن نعرف أصح الإسناد اختلف العلم بعد أن قد تعرفنا على السند والإسناد هل بينهما فرق من أهل العلم من جعلهما شيئا واحدا ومنهم من فرق بينهما وقلنا لكم بأن الأصح في هذا الأمر أن نفرق بين الإسناد والسند وتكلمنا عن أين اشتقت كلمة السند فإذا عرفنا هذا يمكننا نحن نعم كذلك في حياتنا إذا ساق إلينا أي شخص خبرا خالفا لما عرفنا عمن يخبرنا عنه أسند قولك من سندك تكلمنا عن هذا وكذلك تكلمنا عن أصل اشتقاق المتن والمتن ما هو المراد به في علم الحديث بعد هذا ذهبنا إلى قول أهل العلم بأن بعضهم توقفوا في الحكم على إسناد معين بكون أصح الإسناد ولكن ما توحد هؤلاء في رأيهم بل خالفهم بعض أهل العلم ومن الذين خالفوهم نتطرق إليهم اليوم وناخذ شيئا يسيرا من أقوالهم والخلاف في هذا أكثر أو بلغ عشرة أقوال لأهل العلم فقال الناوي نحن وقفنا على قول الناوي والحكم عن والحكم والوقف عن حكم لمتن أو سند والوقف عن حكم المسجد أو سند بأنه الصح مطلقا أسد لأنه الصح مطلقا أسد ها هنا وقفنا فإن شاء الله تعالى ننتقل اليوم من قول الناظم رحمنا الله وإياك وآخرون حكموا فقط فاضطربوا وآخرون حكموا فاضطربوا وآخرون حكموا فاضطربوا وآخرون حكموا فاضطربوا لفوق عشر ضمنتها الكتب لفوق عشر ضمنتها الكتب لفوق عشر ضمنت الكتب لفوق عشر ضمنت الكتب لفوق عشر ضمنت الكتب لفوق عشر ضمنت الكتب فمالك عن نافع عن سيده فمالك عن نافع عن سيده فمالئ عن نافع عن سيده فمالئ عن عن سيده a kwalifiya láti lè fẹ́ tó gbàjà àzá òun ní tí ó tó gbẹ́gbẹ́ fún yóò ẹ̀ dọ̀bàtọ̀ ha ó gbẹ̀yìn àwọn kan dọ̀bàtọ̀ rẹ̀ kọ̀ dọ̀bàtọ̀ rẹ̀ mistake tó ga ni o famalikun anáfìrin amalikun anáfìrin ànsẹ́yìdì فمالك عن نافع عن سيده فمالك عن نافع عن سيده فمالك عن نافع عن سيده وزيد ما الشافعي فأحمده وزيد ما للشافعي فأحمده وزيد ما للشافعي فأحمده وزيد ما للشافعي فأحمد وابن شهاب عن علي عن أبيه وابن شهاب عن علي عن أبيه وابن شهاب عن علي عن أبيه وابن شهاب عن علي عن أبيه أو جدي أو جدي عن جدي أو سالم عما النبي عن جده أو سالم عمن النبي عن جده أو سالم عمن النبي أو وابن شهاب عن علي عن أبيه وابن شهاب عن علي عن أبيه عن جده عن عن جده أو سالم عمن عم عم عمن به عن جده أو سالم عمن به عن جده أو سالم عمن به عن جده أو سالم عمن به ضبط واحد لا إله إلا الله وابن شهاب عن علي عن أبيه وابن شهاب عن علي عن أبيه عن جده أو سالم عما النبي عن جده أو سالم عما النبي عن جده أو سالم عما النبي عن جده أو سالم عما النبي أو أو عن عبيد الله عن عبر البشر أو عن عبيد الله عن عبر البشر أو عن عبيد الله عن عبر البشر أو عن عبيد الله عن عبر البشر هو ابن عباس وهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر وشعبة أو شعبة وشعبة سوري وشعبة عن وشعبة عن أمر به عن أم وشعبة أو أمر به مرة وشعبة عن أمر به مرة وشعبة عن أمر به مرة وشعبة عن أمر به مرة àwọn múrọ̀tì àwọn múrọ̀tì àbí àmúrọ̀tì àmúrọ̀tì àmúrọ̀tì àníbìnì kọ̀ọ̀sì ń kárọ̀. عمرة عن بن قيس كره عمرة عن بن قيس كره عمرة عن بن قيس كره إذا قلنا نريد أن نعرف أصح الإسناد مطلقا نريد أن نعرف أصح الأسانيد على الإطلاق طيب متن حديث من قوسين ẹni táwà mẹ́rì ọmọ ẹni ẹni ìmẹ́ni ẹni ìmẹ́ni ẹni ìmẹ́ni ẹni ìmẹ́ni ẹni ìmẹ́ni tìtọ́dọ́ ànàbítọ̀ sọ̀rọ̀ tọ̀rí ìkù kan rí tí mẹ́tínú ìṣẹ́gíní o tọ́gbàdọ̀dọ̀ wa ta ni ó sùn mẹ́wàá dínú ogun wọn number one tántẹ̀lé tántẹ̀lé tántẹ̀lé tántẹ̀lé tántẹ̀lé tántẹ̀lé ìdọ́dọ̀ àmì àhàdí tẹ̀sán àsọ̀wà pọ̀ ṣùgbọ́n tọ̀rí ìkù kan nìí torí ìkùnmí tó tún gba tí a tún ní tá a tún ní tá a tún ní tá a tún ní àwọn afọ́wà àjìpọ̀ wípé bóò láti lè máa sọ́fúnlẹ̀ àsàlẹ̀jì kọ́nà wáhídà ìtànàfà lẹ́ẹ̀lmì fi bọ́bdì asọ́fúnlẹ̀ àsàlẹ̀jì báàdùhùn tàwákọ̀fù àwọn kakúraró لا نحكم على حديث واعلموا ان ما اخذ السند اخذ المتن كذلك نريد ان نعرف اصح المتون سند لو سيفات متن فوا يرو متن ونوت وعداد سواء نريد ان نعلم اصح المتون او اصح الاسانيد بعض للعلم بهذا الفن توقفوا لماذا توقفوا؟ لأن كل منهم بنوا أقوالهم على استقراء غير تام ليس عند أحد منهم استقراء تام وإنما يحكم كل واحد منهم بما قوي عنده إما لأهل بلده أو إما بواسطته ممن أخذ عنه استقراء التام ó ń kálukú àfà ọ ń fẹ́ dájọ́ pẹ̀lú tọ́ràn sí ni ìdá àwọn kan tó bá rí báwọn àwọn kọfúnà ká sọ pé ada asọ́pẹ̀lẹ̀ asanid tá a bá wá gbọ́n ìmọ̀ ìjẹ́bẹ́jẹ́bẹ́ ada asad wàkúlù sadadun wa aswab shay min al aqwal lakin ma tawaqqafa ahaduhum bal hakamu ala asanid bi kawniha asah al asanid man haula فقال الشيخ اليوم وآخرون آخرون أي جماعة من أهل الحديث حكموا على بعض الأسانيد أنها أصح الأسانيد لكن مع حكمهم اضطربوا اختلفوا لأنه ليس عند أحد منهم استقراء تام فإذا اضطربوا اختلفوا اختلفوا على كم من الأقوال اختلفوا على ما فوق عشرة من الأقوال كتبنا ضمنوا الكتب أي جميع ما ألفوه من الكتب نعم قد حووه أو حووها هذه الأقوال تابان كتيا كاكي wọ́n ti kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn àti ìfìlàfà tí wọ́n yìí sínú àwọn kútùbù kútùbù ti ṣe kí ni o ó ti kó ónú ṣùgbọ́n èmi náà wọ́n máa fún yín kí n lè máa nà báyìí tẹ́ ẹ bá ti ń débi tí a ti fẹ́ máa tàwa sáà ẹ máa tàwa sáà ń sò wà á kọ̀rún àwọn apá kanú àwọn àfa hákàmù àwọn òdu olórí pé àwọn sì tàwa kúfù lórí sàrà ìfọ̀ àńjọ ni pé kí wọ́n fa tàwa kúfù àsọ́lé gẹ̀gẹ̀ lèmọ́dà àtàwa kọ̀ fún lẹ́nu lẹ́sẹ̀ ìdáhùn mr crown tàbí ohun kálukú yìí tọ́nà mo sì má pẹ̀lú wá pẹ̀lú mi tí wọ́n bá ní pé àwọn kan fẹ́ gba ọ̀rọ̀ lẹ́nu mi ládùúgbò yìí kẹ́yìn kọ́kọ́ sọ fún nǹkan lẹ́nu mi ládùúgbò yìí kíkanu yẹn sọ̀rọ̀ kára lé ọ̀hún sọ̀rọ̀ kára títì bí ọ sọ̀rọ̀ ta ni àsọ́pù àsánlẹ̀ ìlẹ́yà wọn tá wájọ́ lóòrùn ọgbà ilẹ̀ àdúgbò ìgbẹ́ ọkọ̀ wájọ́ àbí ẹ̀dọ̀kọ̀ wájọ́ ṣùgbọ́n تعددت أقوالهم وعندهم في هذه المسألة أكثر من عشرة أقوال ضمنتها أي ضمنها أهل العلم للكتب واضح؟ واضح أفا وافي سو اختلافات قول فمالك ما منع هذه الفاء فهي فاء تصريحية إن تريد أن تعرف بعض هذه الأقوال فأقول لك ما لكم تقديره أعيد ففا هنا اسمها فاء فصيحية فما لكم فمن؟ فمالك يعني فالفاء هنا لكنه تقديرها إذا أردت أن تعرف بعض هذه الأقوال فأقول لك فأنسى سواجدي فكني فأقول لك مالك فمالك عن نافع عن سيدي فمالك عن نافع عن سيدي وأزيد مال الشافعي فأحمد وأزيد مال الشافعي فأحمد بعض العلم جنحوا إلى أن أسد أصح الأسانيد أصح الأسانيد مالك هذا إمام دار الهجرة مالك ابن أنس أبو عبد الله المدني رحمه الله رحمة واسعة ولد سن سنة أربعين وتسعين أربعين وكم؟ وتسعين في في القرن كان في أفضل القرون واضح وتوفي سنة 100 وكم؟ سنة 100 أجت نسي عمر الإمام مالك رحمه الله تعالى ستة وثمانون سنة وبنوى 94 ó sì ní ọjọ́ orí mélòó eighty six eighty six plus ninety four kí ló fún wa one kìnnà one one eighty up هذا الإمام له جميع ما رواه عن أئمته نحو ألف حديث بقول حديث إمام مالك نحو كم ألف حديث مالك النافع نافع النافع والنافع كذلك مدني رحمه الله تعالى غير النافع ابن عبد الرحمن تفضل مالك أخذ بعض الأحاديث عن شيخه نافع ونافع من عن سيده من سيده عبد الله بن عمر رضي الله تعالى عنهما وأرضاهما عبد الله بن عمر عمن أخذ عبد الله بن عمر ولد بعد الهج بعد بعد الإسلام بيسير بعد النبوة ولد بعد النبوة بكم بيسير afẹ́ mọ kí ni túmọ̀ yẹ sí irun ọdún mẹ́rin tó lọ́n ti gbára bí dìde ìyẹn ẹsẹ̀ bí kí ló jẹ́ àmà kana umruhu arba'a ashrata sana yawma uhudin ustusgira farud استصدر لذلك شير الخندق وبيعة الرضوان وبقية المشاهد رحمه رضي الله تعالى عنه توفي وعمره أربع وثمانون سنة كم عمره؟ Imam Malik lọ́dún méjì jùlọ láyé kò tó lọ́jọ́ orí o tàbí wá sọ wípé 84 oní àbúlábìnà ọmọ rùlọ a sì ni wọ́n bí bí yẹ̀sìr àmọ́jọ́ tí wọ́n bí yẹ̀sìr mìkíní o mina nubuwa a wà ní eighty four years tá a bá dá padà sí ìgbà tí wọ́n sàn sí ìjírọ́ kínú. ká yọ tẹ́nì kúrò ní ọjọ́ orí rẹ̀. 74 70 74 tábáyọ tábáyọ sẹ́ńtì kù lọ olùwẹ̀ tí fún àbí ẹja ayọ̀ káyọ̀ nàám tẹ́ni ẹja ayọ̀ tẹ́ni ṣebí tẹ́ni àbí lọ mẹ́dínà ó sì ti bí sáájú mẹ́dínà ẹja akọ̀yọ̀ tẹ́ni kò 74 àwọn bíi sílò mélòó ní ọdún mẹ́rin lẹ́yìn gbàtẹ́ bá rí ìdí ẹsẹ̀ ó mi pé mẹ́rin ìní ọdún tí Abdullahi bin Umar wà tí a rí fi ṣe yíjọ́ wà dé radiyallahu ta'ala anhu arba rawa Abdullahi bin Umar ar-Rasulillahi sallallahu alaihi wasallam ألفين وستمائة وثلاثون حديثا اتفق البخاري بل البخاري ومسلم أخرج من هذه الأحاديث 280 وانفرد البخاري بواحد وثمانين ومسلم بواحد وثلاثين حديثا واضح أو بق inda ba'dihim gbogbo kí ni mo ti bá yín dà wà náà rẹ̀ bíi handout kékeré láti dọ̀bàtọ̀ ọmọ àfáì ẹni inda ba'dihim apákanáà àwọn àfà wọ́n ti pàpá bọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní àwọn ọ̀dàjọ́ oníkẹ́kẹ́dájọ́ wọ́n ní àsọ́wọ́lẹ̀ àsàlẹ̀ tí wọ́n bá náà bí sọ̀rọ̀ kan ọ̀nà tó trújù tó kíláàjù lọ́dọ̀ ànàbí ní gbogbo àwọn ọ̀rọ̀ pátá tí wọ́n lè fi sọ̀rọ̀ ànàbí ọ̀nà wo ni ọ̀nà ìmáàmù Malik sí ìmáàmù Nafi sí Abdullahi bin Umar sí ànàbí sallallahu wọ́n sọ wípé قال الإمام مالك رحمه الله وإياه حدثنا نافع عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم wọ́n ní àsọ́nkú al'asàníìdì ni wọ́n ní kí ni tẹ́rí wọ́n ní ẹ̀dí àlọ́ sínú ríwáyà tí àfáwà Khatib al-Baghdadi gbáwà àyáyá ibn Bukayr qala li Zur'a ya Aba Zur'a laysa dha za'a زعزع عن زوبعة ليس ذا زعزع عن زوبعة نعم فإنما ترفع الستر فتنظر إلى رسول صلى الله عليه وسلم وأصحابه حدثنا مالك النافع عن عبد بن عمر ليس زعزع زعزع قال يحيى بن بكير يا بزرعة قال يحيى بن بكير يا بزرعة قل من؟ لمن العراقي ọmọ àfọwà zénú dínà العراقي mo sọ pé bàbá yìí ó ní bàbá rẹ̀ ṣe tẹ̀kìrìbù lè àsànídì fún wàtẹ̀dìbù lè màsànídì wà dé ọ̀pọ̀ àwọn àfọwà mọ́wà haris lọ́rọ̀ ma wọn ṣùgbọ́n wọ́n nílẹ̀ ìràhàmd bàbá yìí ha gbogbo àdìsọ̀rọ̀ àkáàmù ni o torí pé àtìgbọ̀rọ̀ mọ́ ha àrùmọ́dá àhà azgini o àhà máa mú mọ́tínú ẹsẹ ló mú tí mi lọ táwọn ti rí lẹ́nu Abu Zurai rọ́nà lọ́wọ́ ìyá ìmọ̀ ọlọ́run ọba ni ó di àgbà afá nídìí ma hadithi fàbádà wà nídìí òbí sẹ́rìn هذا الكتاب فلم يستكمله حتى فارق الحياة فاستكمل الشرح أبو زرع نفسه يا أبا زرعة ليس ذا زعزعة ليس ذا زعزعة عن كنيو عن زوبعة عن زوبعة إنما ترفع الستر ترفع ماذا؟ الستر فتنظر بارك الله فيك إلى رسول الله صلى الله عليه وسلم وكان يوقع أصحابه وفي البراكت من راوي هذا الأثر الخطيب الخطيب البغدادي قال يا ابن بكير يا ابن زرعة يا أبا زرعة ليس ذا زعزع كل رمكن زعزع سيري بوبوة لوافة في رمكن زعزع زعزع أبو زعزع lára àwọn tó gbajúgbajà ní àwọn afaládì ìṣì o ní àbú záàzáà o ní kátìbù marwan bin al-hakam o ní ẹ lò fún níjọ́ الحاكم الأمير مروان الحكم استحضر أبا هريرة فقدم إليه عذره رولو شغلنا أمور الدولة لا نهتم بكثير من مسائل الدين فنحن كذلك نريد الجنة كما كنتم تريدونها نرجو من الله ما كنتم ترجونه يا أبا هريرة عندي مسائل متعددة أريدك أن تفتيني عليها أن تفتيني عليها يقول أبو هريرة أدلي بدلوك وقد جعل المروان أبا زعزع لكن اختلف أهل الحديث في ضبط اسم أبي زعزع بعضهم ذهب إلى أن اسمه أبو زعزع وضبطه بعضهم بأبو زعبر وضبطه بعضهم بأبو أبو zuaizia wà bí ṣùgbọ́n kí ní àṣìlù záàzà lè dẹ̀rọ wá ẹni afẹ́fẹ́ tí bá ń fẹ́ tààrà òun nígi tẹ́wì rẹ̀ lọ báyìí irú nọ́ọ̀sù afẹ́fẹ́ tí wọ́n fẹ́ wáyìí lẹ́yìn sàdá záàzà and zaobia zaobia ni afẹ́fẹ́ tí máa gbéra pẹ̀lú èpẹ̀lẹ̀ tí ọmọ lọ sánmà òun làpẹ́ bí ìgbà tí wọ́n fẹ́ sọ wípé ọ̀pọ̀lọ́ ọ̀dọ́ ìlànà òsì sọ́nà lẹ́sàdà záàzá àǹzáwóbíà àbúzúrà wà lẹ́ ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ǹkọ̀ bá àṣẹ bá nìbílà yìí tó ọba fẹ́ máa wà nàbí direct àti àwọn sàábé ọya akásọ lójú kọ́tì ẹni àríṣọ́ kọ́tì ní wọ́n sọ pé máa nìkan anáàfihìn máa sọ bí ẹgbọ́ wà náà gbádùn bí sọ ẹni bẹ́ẹ̀ tí kọ́ wá bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ tí kọ́ wá sí máa sọ kó clear sí ọbẹ̀ ṣùgbọ́n dr iná hadithi ta ló fi lólè pọ̀lẹ́ ànábì sallallahu alaihi wasallam pọ̀lẹ́ ànábì dáa abdullah bin abbas radiyallahu anhu yawma oníyà abdullah idinuka alayya ah wọlé àwọn ẹjẹ lọ idinuka alayya أن ترفع الحجاب sórí ibi ọba dé pẹ̀lú mi ọlọ́run ti sáyìn rẹ̀ abúlábìn Abbas gbogbo wà tó wá fẹ́ wọlé mi sórí sálámà tiẹ̀ sásì tọ́tù nítorí máa ṣe lọ ọlọ́run ní sọ bá ń kọ́ kò kù sí ní darí ẹsẹ̀ rẹ wá sí tí ó tún wá bá mi níjàpọ̀ ọba lórí ẹ̀ mo sì ní kọ́ mọ́kànlẹ̀ kó tó ṣùgbọ́n ibùkà aláìyá sọ́ọ̀hìbù nàlẹ́ ìwọ̀síwá rọ́bì allah tààrà àrùbọ̀ jẹ̀máà kí ni tó burú kí àfò onírú ẹ̀ inú ọmọ kí kí ni tó burú kọ́rẹ̀ onírú ẹ̀ nínú ọ̀rẹ́ ṣùgbọ́n sí islam bẹ́ẹ̀ là ń bára wá sí wọn sọ ọba sápọ̀ kábi sọ ọba bla bla bá ti fi pé ibùkà نفس ولا بيسموه ابنك عن كل يوم أن ترضى عن حجابه لمن؟ لابن ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما عند بعض أهل العلم ذهبوا إلى أن أصح الأسانيد مالك عن نافع عن ابن عمر رضي الله تعالى عنه وارضاهما وزيد مال الشافعي وبعض اهل العلم توقفوا هنا وبعضهم زادوا على هذا السند الشافعية لماذا ما لإجماع أهل الحديث بأن أجل من روى عن مالك شافعي وبهذا الإجماع زاد بعضهم على هذا السند إذا أنتم تريدون أن تبينوا للناس أصح الأسانيد أضيفوا الشافعي إلى هذا السند فتقولون عندنا أصح الأسانيد مالك الشافعي أم مالك النافع عن ابن عمر رضي الله تعالى عنه ما الشافعي رحمه الله وإياه ó lo sixty two years eh, sixty two years ló kí ló lò ẹ̀gbọ́n àrọ́tọ̀ ṣùgbọ́n àṣà zara rabi'u àṣàfihàn tàbí fẹ́ gbé ní ìsìn wọ́n wà lọ́dọ̀ tàwọn ènìyàn wà jẹ́ حدثني الامام الشافعي يوم يرى ابي إذا من اقتصر على معطى اقتصر على معطى أي سند يكون أصح على سنده عند الأول ومن اطلع على ما جمعه الإمام الشافعي أصح على سنده عنده يكون الشافعي كذا وكذا وزاد بعضهم الإمام أحمد محمد ابن أحمد بن حنبل الشيباني ثم الهروزي رحمه الله وإياه الإمام الرحال فريد عصري إمام أحمد زاد بعضهم الإمام أحمد أن يصح على أسانيد الإمام أحمد عن شافعي عن النافي عن ابن عمر النبي صلى الله عليه وسلم لماذا زادوا الإمام أحمد نظروا كذلك إلى ما أشار إليه من العلم الحديث أن أجل ما أجل رواة الإمام الشافعي هو الإمام أحمد ليس بأنه أكثر منه أخذا أو جميع من تلمذ على الإمام الشافعي أكثرهم رواية عنه الإمام عمرو لا لكن الأجل الإمام الأكبر أحفظ الناس الذين أخذوا الإمام الشافعي فهو الإمام أحمد ولكن عند الذين زادوا الإمام أحمد gbogbo àtó kí lọ́dọ̀ ìmáàmù ṣáfì ìtàní àjálù wọn. هذا الإمام بن مالك نروى كان بالمدينة أتاوى الإمام الشافعي لأنه في أنفوان عمره اشتغل بعلم اللغة لغة والعرب نعم حتى رأوا بعضهم وما رزق من قوة الذاكرة قلنا الحفظ لك يا فتى أن توجه إلى هذا الحديث عنده ذكاء إفريقي فلما شاء بذلك جاء الإمام مالكا فأخذ عنه ولازمه حتى حفظ عنده ما طاع الجماع الإمام لأكثر من ثلاثين سنة فلما كان إمام أحمد بغداديا من البصرة بغدادي كان بالعراق سمع الإمام مالك وكان رحالا جوالا حتى هذا الإمام ما تزوج إلا بعد أن تجاوز أربعين من عمره بعد عودته من رحلة علمية من طلب تزوج يومنا وياه فلما جلس ببغداد يحدث الناس سمع مالك فقال ما بقي علي الا ان اتلمذ على هذا الامام الجديد فبدا يتجهز هذه الرحله على الهديه ففي خروجه من بغداد جاءه نعي وفاه الامام مالك ما جلسه هو أخذ شيئا عنده وبهذه النية سأل عن أجل طلابه فأشاروا إليه بالإمام الشافعي هذا سبب توجهه ليتلمذ على الإمام الشافعي وإنما قصر شيخه نعم وأولى الأمر نعم. قصده لكن ما وفق بلقائه فجاء الإمام أحمد ثم الشافعي فأخذ عنه Imam Shafi'i siege of 14 ياس امام احمد كم من نقمة 14 14 سنة صاحب المسند مسنده كالقاموس لجميع ما ألف الأحاديث فانظر إلى عدم العجاب ما هذا ما للإمام أحمد رحمه الله وإياه في مسنده بهذا السند إلا حديث واحد قال الإمام أحمد رحمه الله وإياه حدثنا الشافعي قال حدثنا مالك عن نافع عن ابن عب عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا يبيع بعضكم على بي بعض ونهى عن النجش لا عن النجش حبل لحبل ونهى عن المزابنة ونهى عن والمزابنة بيع الثمر بالتمر كيلا وبيع الكرم بالزبيب كيلا حديث يوم كان لازم ṣé ẹ mọ̀ pé a ti sọ wípé àwọn àlàkọ̀ nǹkan kan táwọn àfáà bá ń túṣu lẹ́sàlẹ̀ ìkọ̀kọ̀ pé àwọn fẹ́ máa sọ́wọ́lá sàní wọ́n náà tún fẹ́ máa sọ́ọ̀hùn ìmùtú ìdán jẹ̀bí ìwùmárọ̀ wáwùlì mama ahmed fi musnadihi ayyu mẹ́tìlẹ̀ yakunu asọ́ọ̀hùn ìmùtú على قول الذين جروا إلى أن أصح الأحسنيد عندهم هذا السند واضح طيب. هذا من البيت الأول والثاني السادس عشر والبيت السابع البيت السابع عشر طيب وابن شهاب عن علي عن أبيه وابن شهاب عن علي عن أبيه وابن شهاب عن علي عن أبيه وابن شهاب عن علي عن أبيه عن جده أو سالم أما النبي عن جده أو سالم عم النبي عن جده أو سالم عم النبي هذا قول بعضهم ففي البيت السابع عشر استنبطنا من أقوال العلم ثلاثة أقوال مالك أمن أمن والقول الثاني والقول الثالث أو ما منع أو للتقسيم للتنويع أو ها هنا للتنويع فقول الآخر وابن شهاب ابن شهاب رحمنا الله وإياه رحمنا الله ومن وإياه هو عبيد الله ابن عبد الله ومن عبيد الله بن عبد الله ابن شهاب هذا كان من كبار التابعين رمينا وإياه هو سند الإمام الحجة بعد أن العلم جنبوا إلى أن أصال الأسانيد عندهم ما رواه ابن شهاب عبيد الله ابن عبد الله عن علي من هذا العلي هو علي زين العابدين ابن الحسين ابن علي ابن أبي طالب علي زين العابدين ابن الحسين ابن علي الرابع أنا وثالث واحد أهو علي بن الحسين بنبو أنا علي بن الحسين من أنا علي ابن من؟ علي تجاوب بن زين العالم أنا بي من أبي؟ حسين علي عن أبيه ما معنى ابي هذه لها للنقص على لغة النقص بعض العرب كانوا يزيدون الهاء على كلمة أب أو بعض الكلمات أحيانا فاستعمل الناظم هذه اللغة فقال وابن شهاب عن علي عن أبيه هل عندنا دليل آخر في اللغة يقول بعضهم بأبيه قتدى عدي في الكرم ومن يشابه أباه فما ظلم ومن يشابه أباه يزي أباه إذا فكر أنا أباه فما فما ظلم بدأ من أبيه فنقص الكلمة فصار ماذا؟ عن أبي عن أبي وابن شهاب عن علي عن أبي عن علي عن أبي وابن شهاب عن علي عن أبي عن جده أو سالم عما النبي عن جده أو سالم عما النبي على قول يقول القول الرابي أن أصل أسانيد ابن شهاب وابن شهاب أنا أخطأت اسمه محمد ابن مسلم ابن شهاب ابن عبيد الله ابن عبد الله الزهري محمد ابن مسلم ابن عبيد ابن شهاب ابن عبيد الله ابن عبد الله الزهري محمد ابن شهاب هذا حجة كان ابن الشهاب يقول mastawda'tu qalbi shay'an fanasiyahu aw fanasituhu mastawda'tu qalbi shay'an fanasituhu ní hankari kí n gbàgbé ọlọ́wọ́ kọsẹ̀ kọ́dà kọ̀ díẹ̀ kẹ́kọ̀ọ́sẹ̀ sí rí mastawda'tu qalbi shay'an fanasituhu hadhihi sighatuhu ibn shihab muhammad ibn muslim ibn shihab قال بعضهم إذا روى عن علي زين العابدين ابن الحسين عن أبيه من أبوه؟ قتل وعمره 54 بالكربلاء على عرض العراق يوم عاشوراء بضربة بضربة سيف مسموم على يد عبد الرحمن ابن ملجم عند أهل الحديث عند أهل التواريخ ابن ملجم ولكن نقول عبد الرحمن هذا هو الذي ضرب الحسين في مكان يقال له الكربلاء يوم ماذا؟ يوم عاشوراء يوم عاشوراء ضربة سيف مسموم ضربة سيف مسموم على يد من؟ على يد عبد الرحمن ابن ملجم ابن ماذا؟ عبد الرحمن ابن ماذا؟ ابن ملجم الخارجي فمدعه زميله شقي مثله اسمه عمران بن حطان مدحه لما ضرب عليا بسيف مسموم يقول يا ضربة من تقي ما أراد بها إلا ليبلغ من ذي العرش رضوانه إني لأذكره يوما فأحسبه أو فالبرية عند الله ميزانا ewu ilé àfisọ àwọn ìjàbàtà ojú kan ní ojú àwọn ọkọ̀ wárí jù ní wọn àwọn tí wọ́n mọ bẹ́ẹ̀ sì lò pẹ̀lú tọ́takù làákàyè ẹ̀ńtọ́ sáálì lọ́gbẹ́ yìí à ń pè ní abdulrahman ibn muljim ẹ̀tọ́nù hadith ìmọ̀mùnù hibban ara àwọn náà ní kọ́rìjì ni ó wá ní ìyá dọ́rùbátà mi ń tẹ̀kí yín máa rọ dábìyà. ìyá dọ́rùbátà mi ń tẹ̀kí yín máa rọ dábìyà. ìlàlì ẹ̀bùlùkọ̀ mi. العرش رضوانا إلا ليبلغ من ذي العرش رضوانا إلا ليبلغ من ذي العرش رضوانا إني لأذكره يوما فأحسبه إني لا أذكره يوما فأحسبه أو فالبرية عند الله ميزانا أو فالبرية عند الله ميزانا أو فالبرية عند الله ميزانا ó ní ìyá àdọ́rùbátà ni ẹ wá bá ń ṣe máa ń bi ọgbẹ́ ńlá kan ní tẹ́kì yín tọ́gbẹ́ yẹn gbóòdì látọ̀wọ́ ẹni tọ́pá yẹn lọ́njù lórílẹ̀ lónìí. máa rọ dábì ya mo jókòó ronú sí irú ọgbẹ́ wọn kí ló lè rò tó yẹ sá ẹni ìlọgbẹ́ náà o ẹnìkan sá á lì á lì wo á lì tọ́ pé olóko gbà sílámù nínú ọmọ wẹrẹ á wo á tánàbí tọ́jú dàgbà á wo tọ́fọ́ mànàbí aliwo tánàbí ti sọ wípé yọ́ta yọ́ta yóò wà lè jẹ̀nà aliwo alitọ̀ wà nù àwọn kúlà fáwọn rọ̀ṣìdún ẹ̀ńtọ́ wà sàlẹ́gbẹ̀ ẹ̀ ń bá lè sáró ẹ̀lẹ́gbẹ́ ntoro tè sàlẹ́gbẹ́. ọmọ yìí nìkan lọ́wọ́. ẹ̀ ń ti rìn gan níbi tó smooth ti ń nalẹ̀. لا حول ولا قوة إلا بالله kò sí ń tọ́ wá ń bi ọgbẹ́ ìjú wípé bóòlù owó sì rí ọ̀nù ọlọ́run lọ sọ́sọ́ bara wọn mọ́tò ọlọ́run ṣe wá rí mi mọ́bìnrin fìtán máa máa jókòó mú lẹ́ni jọ́ mi ìwà máa ronú sọ́gbẹ́ yẹn mo wá wò pé irú irú òye wo mo lè fún un. àwọn ìgbàlódé àti ìgbàlódé ìmísánà àwọn ìgbàlódé àti ìgbàlódé ìmísánà. gbogbo ẹ̀ ń bá lérí fọlọ́n kó ń bẹ́ẹ̀ sí nǹkan kan tí yóò sì para nìkan tó ṣe tọ́rọ̀ dọ̀ náà hàn tí ládàá wọn pọ̀ jù abraham ibùdó múlídìmí ni wọ́n pọ̀ jù nítorí wípé ó gbèrò wọn sì rí ṣe bó ṣe tẹ́tà ò tún sọ pé àánú ah, ò tún rí gírẹ́tì ah, kò sẹ́ni tó tu ọ mizana orin ìmọ̀rọ̀bùnú Hittan ó ti kọ́ láti gbà sẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wọ́n nìkan kan wà fún lẹ́sì kí ló fàtàwà fásúnà fi wòrán tẹ́ ẹ̀dá yé Imamu Bukhari ẹni tó wà fún lẹ́sì ni àfa wa Bakr ibn Hamad At-Tahuruti ara ọkọ̀ ìrọ̀wáyìn ó wá fi seventeen orin dá padà seventeen tó fi dá padà kí ló fàtàwà fọ́ òfin sọ̀rọ̀ dájú báwọn ọ̀làndó ẹ̀yìn ti kọ ní alikọ̀nù lé kí wọ́n táwọn afọ́fin sọ̀rọ̀. ó fi paná ihmed bíádìlì fitna. نعم. àfàwọ̀ abakir bin hamad àtàhùrùtì kọ́nọ́nà wà yíyá olófúnlẹ́sì ó fi orin seventeen lé ṣẹ́gi ni o lé lẹ́sì padà fún un ń gbé takasa ọbí méjì mẹ́ta mẹ́ kùlíbí ni muljamin. kùlíbí ni muljamin. kùlíbí ni muljamin. kùlíbí ni muljamin wàlẹ̀ akúdàrú gọ́ọ́líbàtún. kùlíbí. والدم والأقدار قاربة هديت ويلك للإسلام أركانا هديت ويلك للإسلام أركانا هديت ويلك للإسلام أركانا قتلت أفضل من يمشي على قدمي قتلت أفضل من يمشي على قدمي قتلت أفضل من يمشي على قدمي قتلت أفضل من يمشي على قدمي نعم نعم وأول الناس إسلاما وإيمانا وأول الناس إسلاما وإيمانا وأول الناس إسلاما وإيمانا وأول الناس إسلاما وإيمانا حسين رمضان يو سيف بن علي بن أبي طالب تعلق علي يو عبد وعمره 63 وعمره كم 63 radiyallahu ta'ala anhu wa arda ọ̀dà sẹ́nìkan lè parọ́ alì táwà rò pẹ́ nìkan ó tún máa yin irú tàn láyé so tẹ́nìkan ni wọ́n bá wá ń gbẹnu ẹ̀ sọ́ọ̀ lónìí wípé ustad ẹgbẹ́ ẹ̀sọ́ pẹ́dàdì yọ wọn náà subhanallah ẹ bá kóòtù mi o ẹ má sọ tí ń sọ o mo sọ pẹ́dàdì mi ti wà nù ná ni mo sọ o sọ́ọ̀rọ̀ ń tọ̀ lè yà í lẹ́nu sí ń tẹ́lẹ̀ ìbíbó ẹsìn orin twelve wọ seventeen nígbà tí àáfàá wa Bakri tó fẹ́ fún lésì padà naam ó ní li qawlihi fi shaqiyyin naam li qawlihi fi shaqiyyin. لقوله في شقي أبو لقوله في شقي ظل مجترما لقوله لشقي ظل مجترما ونال ما نال ظلما وعدوانا ونال ما نال ظلما وعدوانا يا ضربة من تقي ما أراد بها يا ضربة من تقي ما أراد بها إلا ليبلغ عند الله رضوانا إلا ليبلغ عند الله رضوانا إلا ليبلغ عند الله رضوانا فلضربة من قوي أوردته لظى فضربة من ضري أو مبلغ فسوف يلقى بيار الرحمن غضبانا فسوف يلقى بيار الرحمن غضبانا فسوف يلقى بيار الرحمن غضبانا كأنه لم يرد قصدا بضربتي، كأنه لم يرد قصدا بضربتي. إلا ليصلى عذاب الخلد خسرانا إلا ليصلى عذاب الخلد إلا ليصلى ذا إني لا أذكره يوما فعل عنه إني لا أذكره يوما فعل عنه أيضا وألعنه ولعن إبران بن حطان إبران وأنا عنه إمران بن حطان أيضا وأنا عنه إمران بن حطان رسول الله صلى الله عليه وسلم àfọwọ́ zúrí rẹ̀ ojú kan ojú àwọn kan ojú kan wẹ̀lẹ̀ ojú kan wẹ̀lẹ̀ ojú kan wẹ̀lẹ̀ ojú kan wẹ̀lẹ̀ ojú kan wẹ̀lẹ̀ o sàlímì tẹ̀nìwí àmì sọ wípé awùnà lè tẹ̀nìwí ìkìlẹ̀ ìlàf lè tẹ̀nìwí màdá alìkìlàf Ibn Shihabi ojú rẹ̀ pọ̀ sanadu rẹ̀ kẹlẹ́lẹ́ yìí aw anibini Shihabin ansalimin ibn Abdillahi an abihi ojú kan rí àbí àó ibn shihabi ibn man shihabi akíní o sálímì sálímì abdullahi bin umar lubi ana abdullahi bin umar ana abdullahi àti clear وابن شهاب عن علي عن أبي عن جدي عن جدي علي أو سالم أو عن ابن شهاب عن سالم عن أما النبي ما من النبي نبيها yàtọ̀ mẹ́lá ní nẹ́bùrà àti nẹ́bíà àwọn apá kan olóró ní bìdómìlì báà ní kàkàrùmà nẹ́bùrà kàkàrùmà apá kan ní nábì àní kàfárí ha nábì kí o kàkiri o kàfárí ha tí wọ́n bá ní nábì àfúlánù ṣùgbọ́n ìtọ́ dáa jù tí àwọn àfáàfíìsì jù òní kàkà ní nábì à ìkẹsìrì bá kéèyàn ọgbọ́n ti nítorí ìmánà fápínà ẹ̀yọ́ tá a bá mú sanadu shihabu ana aliyi zainul abidin ana abiyan hussein tó ń jọmọ ali lọ́dọ̀ ànábì àwọn apákanin lọ dájú apákanin hàn tẹ́ bá ti mú ibnu shihabi zuri ẹgbẹ́ ansali ni ana amman nabi ayé manfatina huwa man abdullahi ibn umar ẹgbẹ́ tọ̀rí ìpọ̀ bí ayẹ́tọ̀ sọ́rọ̀ lọ́dọ̀ imamu kí o maliki náà fi ni maliki fi ń dọ́dọ̀ rẹ̀ sálìmù ní ká ní o afọwà zúrí ní fíṣẹ́ kí ní o ojú kan ní kí ló kù ibnu ṣeábi ó tún lójú mi ubaidullah ubaidullah a kí ni o ابن شهاب عن دانيو عن ابن عباس عن البشر عبيد الله عن حبر البشر هو عبد الله بن عباس عبد الفارس عن من؟ عن حبر البشر هو عبد الله بن عباس abdullahi bin abbas gẹ́gẹ́ kò wà ní jẹ́rọ́wí fún ànábì yóò wà jẹ́rọ́wí ta ní o umaru amen sẹ́fẹ̀ umaru lẹ́jẹ̀ bọ́ gẹ́gẹ́ ìfẹ́ ànábì rẹ̀ ní sí nǹkan umaru bí ọtí torí alùpùpù bẹ́ẹ̀ ti sáré ní bàbá yìí àníbìrì ṣe àdì àwọn báyìí dìlá àni abdullahi haburu ìfẹ́ bẹ̀rẹ̀ wà fún àpàdọ́kùn ضبط هذه الكلمة بعضهم بكسب حاء حبر حبر والجمع لحبر الأحبار أحبار حبر بمعنى العالم العالم وضبط بعضهم بالفتح حبر جمع حبور وذهب بعض الإلغاء إلى أن فتحة أصح وأنكر بعضهم الكسرة لماذا سمي العالم حبرا لأن أصل حبر ما لا ينسلخ إذا وقع yínkì tí wọ́n ti fi kọ̀ǹkan lẹ̀ ní tí ègbẹ́ mọ́ ó mi ìpẹ́ ń tọ́jẹ́ pé tó ti ya ń tọ́nà ń pé kọ́ ya ń afárù ọmọ lọ gbére ni pé ẹ má jà máwọn àfa lọ́ta o abadan abadan wàlúkìbà abdullah ibn abbas bi habri adìlẹ̀ umma bi barakati duwa irisa asalam lahu barakati duwa imani وابن عباس نال هذه الدرجة بفضل بإحنته بفطنتي بماذا؟ بذكائي القوي كان صغيرا فكان النبي صلى الله عليه وسلم والرسول صلى الله عليه وسلم يريد الخلاء توجه صلى الله عليه وسلم للخلاء فإذا عبد الله ابن عباس أخذ إداوة وعبوا بالماء وعبى بالماء وكان يمشي خلف الرسول صلى الله عليه وسلم من دون أن يأمره أحد فلم فلما الرسول صلى الله عليه وسلم له فقال من أمرك بهذا؟ yàgò ní àrùn ìdí àdá ìtọ́tọ́ kí n ṣe pẹ̀lú yìí káàmọ̀ pẹ́ sá lòun àríwá ní ọkùnkùn bí kìí ṣe ilẹ̀ kọ̀ dáadáa báyìí iṣẹ́ ọlọ́run máa ń fún wa ní tó nàìjíríà wọ́n máa ń ṣàdúrà fún pé ọlọ́ ọ̀hún bá fàkíhù fèjì fàálìhù tàbí wàlú tàbí wọ́n ṣù mí jí nǹkan pọ̀ tí ó jáde lára ìlú ọmọ ó sì ṣẹlẹ̀ lẹ́sibẹ̀. One should mother, one should live, one should move. وابن ابن عباس رضي الله تعالى عنه وارضاه كف عن بصري آخر حياتي رضي الله تعالى عنه وارضاه تمام عليه تمام تمام تسلية لنفسه ẹ̀yin ara dábìlàdí ẹjọ́ abẹ́ ọmọ ọ̀gá ní kí ni abúlé náà wá sọ nípa tó tọ́nà gbogbo ẹ̀ táwọn ففي لساني وقلبي منهما نور مذكرين ففي لساني وقلبي منهما نور ففي لساني وقلبي منهما نور وفي لساني وقلبي منهما قلبي ذكي وعقلي ليس فيه دغل قلبي ذكي وعقلي ليس فيه دغل yìí tí kọ́ yín mo ti kọ́ yín hàn. وفي لساني صار كالسيف مسلول وفي لساني صائم كالسيف مسلول هذا بجد أبكى فاهم إليه apá kan sì mú síbí ìta kọ̀ọ̀kan yìí àbí ó di gbọ́dọ̀ mélòó one two three four five six nàbí lọ. wàṣọ من شوبة هو العلامة شوبة ابن حجاج ابن ورد الشيخ الكبير حجاج شوبة وشعبة قال بعضهم بل صلى سني شعبة همن عن عمرو بن مرة عمرو بن من؟ بن مرة أمرة بن قيس مرة طيب. عن ابن قيس عن ابن قيس ابن قيس هو عبد الله ابن قيس ابن من؟ ابن قيس ابن سليم ابن حضاري الأشعري أوكو أبو موسى نو ابن أبو موسى الأشعري نعم أوامبو سيري مشكلة كان بمشي اختلف أهل العلم في عمرو ابن مرة ومري قال بعضهم لا يوجد أحد اسمه مرة وإنما عمرو ابن مرة فإنما روى عن أبيه مرة فيكون الإسناد عن شعيب عن عمرو عن أبيه مرة وهذا غلط كبير وتصحيح عند بعضهم إنما وافق اسم أبيه اسمه ṣẹ́yìí mú rọ̀ dúró lọ́tọ̀ tí amúrùbùnú ló rọ̀ tó kí lọ́dọ̀ rẹ̀ ó làáfà rẹ̀ kò kíyà. Hajj Idris ẹ bá ní àlàyé sáré dùn eléyìí. ọ̀rẹ́ ìfìlẹ̀ làbáhùn fi di ọmọ lórí ṣẹ́gbọ́n sọ́nà ṣẹ́gbọ́n sọ́nà àbúkọ̀ ìjọba ń tọ́wà fásitì a sọ pé tábáyá àníbi ẹ̀kọ́ ìsìn tára báyìí. alábi musa la ṣàmì. وشربة عن أمر من مرة وشربة عن أمر iblis karro amali iblis iblis karro ma mana karro karro tarro li shu'ba tarot tarot li shu'ba tarot gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé libni shihab tarot taratan yarwi an salimin an abihi taratan yarwi an ali ibn eh, eh, ibn ibn ali وتارة عن عبيد الله عن ابن عباس عن عمر وكذلك تارة تارة قد يروي شعبة عن من؟ عن عمرو بن مرة عن عمرو بن مرة عن مرة شيخه عن من؟ عن ابن قيس أبي موسى الأشعري كره فقال أهل العلم أي إسناد جاء المتن إلى من؟ إلى شعبة فعصوا الأسانيد الذي اخترنا من هذه الأسانيد تارة يروي عن غير هذه الأسانيد وتارة يروي بهذه الأسانيد فهذا السند أصح الأسانيد في جميع ما رواه شعبة وعصوا الأسانيد الاختلاق عند الذين يتوقف عن الحكم ṣe ó kílẹ̀ àbí tó bẹ̀ sọ àbúrásán rẹ̀ sókè àbí tó sọ àmbọ̀ apá kẹ́ni àsọ́rọ̀ àsàníd lọ́rọ̀ ti tàwọn ó ní gbogbo ntáà fáwọn ṣúbà bá gbáwà ṣúbà ibn mani ibn hajjaj ibn ward àfáwà ibn hajjaj tọ́jẹ́ ṣúbà sẹ́rí yusuf alhajjaj ibn yusuf àwọn tí ń jẹ́ hajjaj tí wọ́n ṣe ìran títí ẹ̀ wọn náà tún wà mọ̀ pé a ní nasiru ibn Hajjaj Nasr ibn Hajjaj tí Umaru lẹ́kọ̀ọ́ Mẹ́dínà tí wọ́n lọ fárí fún tí obìnrin kan fi ń kọrin nígbà tí ọ̀sọ́kọ ń lé wípé bóun dùn tó kóun ọba lẹ́gbẹ̀ẹ́ wọn kọrin ó sì fàyìn wá ni ah ṣe rẹ̀ wà báyìí ọ wá ni wọ́n lọ náà bá fi sọ fún wa wípé orí fífà èsì súnà anábì ìfarí àbí tó bá lọ ṣe lúsùkù ní mọ́bànà bí ìfarí ó lọ sí umrọ àbí lọ sí hajj fọlọ́n ṣùgbọ́n n tí máa ṣe gbogbo ìgbà táwọn àkọsílá rẹ̀ làwọn afáàfi sọ wípé lára tàǹzírù onórí fífà wà mọ́rùn ni ẹ̀rọ fárí ẹ̀ wọ́n fárí nasiru nasiru ibùnú hajjáàjì ni hajjáàjì tó bí òun ó ń lọ́mọ ìlàt ọmọ ìlàt sọ́hábíyù jẹ̀lì ìlàtù èèyàn dáadáa ni nígbà gbogbo tó ṣẹlẹ̀ sí hajjib mabi balta tó ṣẹlẹ̀ sí o mọ́mọ́ lọ bá ní nàbí sàlám ó ní sàlám ó ní mo fẹ́ lọ ta ogbó dúkìá mi mọ́ta bóun ló ṣe rí mi ṣe ó ní ìlérí ṣe àfi kí n parọ́ mọ́ sọ́ọ́yọ̀ nǹkan fún mi àmì ní kò burú mo mọ̀ ọ́ dáadáa bẹ́ẹ̀ ṣe ń kébékébé mo fi rídù mi lẹ̀ kí dúró kí ọkùnrin ọ̀rọ̀ sọ̀rọ̀ mi ìlà àtúwà gbà mẹ́ka mi ṣáà wò mẹ́ka ní ìjùlẹ̀ yìí bọ̀ ní kí a ní àndò ẹ̀yà alábọ́ká ògbà kò sí wọ́n ti bóde ẹ̀kọ́ oríire o kí ni oríire dáa ṣe o oníṣẹ́ kò ní sẹ́sẹ̀ rẹ̀ ní ìbára ọwọ́ yẹ̀wúdí ti ba ọmọ mi náà rírọ ó tó kó sísìn ọ̀ látọ̀sẹ̀ tọ́lọ́ ó ní kọ́dà báyìí ní ìsìn wọ́n ti pọ̀gbọ̀ ọmọ ṣáàbù rẹ̀ wà ó sì rọ̀ wọ́n sì mú lẹ́rú ṣùgbọ́n kí ló wá gbé mi wá sẹ́ni ilẹ̀ dúkìá mi ti lẹ́ mọ́ka mọ́ wá ta kí n sì fi sọ fún kálukú náà ẹ̀ ń bá ló ní ìsìn ànábì gẹ́gẹ́ lù fẹ́ rà ẹ bá wá ṣáájú mi nígbà tó bára máa ń lọ o kò sí mo fẹ́ ṣe o ṣùgbọ́n mi ò lè mú ìlè mú dùnú ìmọ̀ra ló kàlùkù pé à èmi lọ́la dúkìá rẹ̀ nígbà bá ọ̀gá sáré ló kàlùkù máa ń lọ ẹlòmíì ta ogun tó ní wípé òun lọ ra mùsùlùmí tó kù ṣé òun ìta òbá kiri ọ̀nà à ń bá mi títí títí ń bá sí jẹran ìgbà títí ń bá jẹ kókó náà yìí gbogbo nǹkan wọn ò pa gbọ́dọ̀ gbogbo nǹkan wọn ò pa á ó ti da ẹlòmíì gbogbo nǹkan fẹ́ lọ ra gbogbo tí wọ́n fẹ́ tà yọ gbà mí tọ́sẹ̀ kan ẹnìkan yọ máa ṣáájú mi lọ because èmi náà ní agent àwọn yahudi ní tó gbé wánu bọ́n tọ̀ ní ta kódà tẹ́ ẹ bá gbé ẹjẹ́ fẹ́ ta mọ̀ọ́mọ́ bí ìgbà fẹ́ bọ̀ ń yẹn ni. ọmọ sáà ń kò sí wàhálà gbogbo dúkìá rẹ̀ ọ̀sà kò gbogbo rẹ̀ ìbànújẹ́ wọn mú Abbas ọwọ́ ń sọ̀kọ́ bó ṣe dùọ̀lẹ́ ọkàn gbabi tí ìlàtúndé sí lọ ọwọ́ ìlàtúkọ̀ wá ìlàtú usdukni alqawl usdukni alqawl ماذا حصل به ابن عمي ابن أخي وني فجاء معك أحد سوى بينك ليه كل بينك ليه وني كل جامع وسلوبي dúkìá mi mo wá tà mọ́ka nǹkan kò ṣe o kọ́dà ó ti borí àwọn ará ọ̀kọ́ ìbàdàn èyí mọ̀ tó sọ̀rọ̀ ni pé kọ́dà ó ti fọmọ ọba wọn ìyàn ìyá sọ̀fíyà èdè ẹ̀ ló mọ ọba wọn wà báyìí nìsín tó ọba ní tiẹ̀ ti kó mbẹ̀ ṣùgbọ́n kò sí ọ̀nà tí wọ́n fi gbà rẹ̀ dèmẹ́kà ṣùgbọ́n o òkùjọ́ mẹ́ta ti hàn fún mi tí n bá tó lọ tẹnu tó bẹ́ ọ̀rọ̀ yìí o. àbáṣe lónìí kan ó sá kúrò lọ́rẹ̀. ìlà àtúntà kò tí ó tàtà oko gbowó ọkọ̀ rí mẹ́dínà bó sì lọ tán báyìí kílókò rẹ̀ wá lọ wá sọ́tọ́ fáyìn dùnú àṣọ rẹ̀ al á ń dá alárúbáwá sí nu. tá a bá tí ì mọ ìṣesí alárúbáwá àìgbà ìsìlámù yìí pé ká lè mọ̀ pé láwà ní ó sì lọ ẹ̀sìn o káàṣì ṣe kí ni o wọ́n máa wé tójú eruku bá ń rọ̀ lọ́dọ̀ wọn ojú eruku máa ń rọ̀ nígbà mi wọ́n máa wé tó tútù bá pọ̀ nígbà mi á dà pé bígbà téèyàn téèyàn lé kírókọ rẹ̀ dànù kò kẹ́yìn sí kankan ìṣesí lárúbá ni pé tí àdánwò tó burú jáì tó bá dé bá wọn àdánwò tó burú jáì tó bá dé bá wọn èyí tó dájú aṣọ wọn lọ wọ̀ wọn ò ní tajà ládàlẹ̀ ìbàlá. ọ̀dọ̀kùnrin má dàgbò lọ lágídí wọ́n mọ̀ pé bàdújẹ́ ń bẹ lára ẹ̀ tajà lẹ́rìn kí ni o. ẹyọ lọ́ba lọ wọ̀sọ̀ tó fáyìn nìyí. ìbá mọ̀ ju bàbá ń tẹ̀ pàbọ̀. قدر عينك قد تجلت للبلاء كيف لا نشيعك عن سوى بوم مني هتلقى ni mọ́n tàjára lè bàrá ti yí bùnà áfìrà ni ọmọ ti yí mọ́ni àkọ́rọ̀kún bí hàdá sẹ́yìn òsì bọ́kà ní la lọ sọfà ó ní ìlàtù ìlàtù lọ sọfà ìfẹ́ ó tu kaná gbogbo tó lọ bá kọ gbogbo ẹ̀lẹ́bà ní à nǹkan kò sí bùnà áfìrà tèmi o ta ló sọ pé nǹkan kò sí fún ọ ó ní ìlàtù lọ sọ fún ọ kí ló wá sọ fún owó united bẹ̀rẹ̀ dọ̀tí ẹ̀kọ́ olùn ti gbé fún ní ìdajì àná àwọn ẹ̀sìn ẹ̀kọ́ náà ó ní bọ́ owó kọ́dà òun ti bá ta gbẹ kọ́dà tó wà ní tàdáadá òun ti kó gbowó fún níbo láwà àwọn sì dé ẹsẹ̀ ní yàtọ̀ òkèlè kọ́dà báyìí kó kọ́dà parẹ́ lẹ́yìn ìdàgbé yìí aṣọ wa gbà wọn ni Abbas wa ni innama la'iba bi uqulikum illa ètí ìlàtúwàsí ẹ wá sọ pé olórí tó lè dẹ́rù ẹ̀wù tí ìbá sí àbẹ́ni ó sì fi rẹ̀ lẹ́ fún ìlàtù ìlàtù yìí ó wá ní bàbá bàbá nẹ́sìrù ẹn tí wọ́n fi orí fásitì tàzírù fún àfọ́ àwọn ṣúgbà hajjáàjì ló kọ́ ti o ibnu Hajjaj Hajjaj ti tè ibnu yusuf ni ibùdó kí ni o ìbẹ̀rẹ̀ ilé ayé rẹ̀ òun àti bàbá rẹ̀ kùránì yàn máa ń kọ́yàn àáfàá yẹn àjókòó kọ́yàn kí ní tọ́yì. ṣùgbọ́n ìgbà tí ẹ náà gbọ́ alákùnrin ní hàn. apá kan náà àwọn àáfàá wọn kóra ró mo sì sọ̀dí tí wọ́n fi kóra ó ń lọ̀rọ̀ tó sì dáa jù. ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn eléyìí náà àáfàá wa Malik gbogbo ń tọ́dọ̀dọ̀ rẹ̀ kèé ṣe tọ̀rí ikú Salim tó ń tẹ́ bó ṣe jí ọmọ abúlábìnú mọ́rùtò lápẹ̀rẹ̀ tàbí sọ̀rọ̀ nǹkan abúlábìnú abbas ikirima ní ìsìn olóṣàṣùmọ̀ jù mọ́wúlà rẹ̀ ni àgbà ọmọ kí náà ni ikirima mọ́wúlà ta ni o àgbà fásì ni ìgbà tí abúlábìnú abbas kú ti ń pe ogún rẹ̀ wọ́n wá pín ikirima fún ọmọ abúlábìnú abbas ńlọmọ rẹ̀ níjọ́ tí òsì wa ń ta ọwọ́ amú ikirima wọ́n fẹ́ lọ tà lọ́jà gbogbo àwọn àfa wa jáde sí ọmọ Abdullah bin Abbas wípé subhanallah àtẹ̀bí ìwò ilma abik irú òsì wúlọ fẹ́ ta ọ́ tó ó gbọ́n bàbá rẹ̀ ta ìṣọ́mọ̀ kó tó bá ta ẹni yìí mọ́ bàbá rẹ̀ lọ́ta bó ṣe ọ̀rọ̀jà àbí tó padà padà ní. ní nínú àfúwàlì hìn arimali arishafi amali ari ahmed an shafi an malik min aqwalihim ari ibn shihab an ali zain abidin aturi ibn shihab an salim ari ibn shihab an ubaidillah an ibn abbas an man an umar abu sọ̀rọ̀ bá ṣúgbà sí ẹ̀yà mọ̀ pé gbogbo kíní gbogbo ẹmbá kí ó mẹ́dásà kọ̀ọ̀kan kí náà ní tí ó mọ̀ pẹ̀lú àṣọ́wọ́lá àwọn eléyìí sì rí tí ó rí àwọn eléyìí náà rí tó náà rí ìtawọ́ kọfà ní ìsàlẹ̀ lè fún kúmí ní mẹ́tìrì mọ̀ ayé àníná ò sábì mọ̀ ayé àníná ìyáná wàásù ọ̀là àkùwá alẹ́ ìsàbí kò lè sàdáàdì. wàlúwàkú àńtẹ́tìrì wàlúwàkú àńtúkúmí ní mẹ́tìrì àwòsàn náà. wàlúwàkú àńtúkúmí ní mẹ́tìrì àwòsàn náà. bí anáwó asọ́hùn mutulakọ́n asad. ìyànnáwó asọ́hùn mutulakọ́n asad. wà á kọ̀rú na hákàmú fàkọ́rọ́bù. wà á kọ̀rú na hákàmú fàkọ́rọ́bù. lìfọ́ọ̀kì aṣírin gómìnà ti alikutubu. lìfọ́ọ̀kì aṣírin gómìnà ti alikutubu. fámánìkún anáfìrín ànsẹ́yìdì. fámánìkún anáfìrín ànsẹ́yìdì. وزيد مال الشافعي فأحمدي وزيد مال الشافعي فأحمدي وابن شهاب عن علي عن أبي وابن شهاب عن علي عن أبي عن جده أو سالم عم النبي عن جده أو سالم عم النبي نعم من عم النبي؟ ما من عم النبي؟ عم النبي طول جزاك نيو له زكاء له قوي أو عبيد الله نعم نعم أو عن عبيد أو عن عبيد أو عن عبيد أو عن عبيد الله عن عن حبر البشر أو عن عبيد الله عن حبر البشر هو ابن عباس فهذا عن عمر هو ابن عباس وهذا عن عمر eléyìí تعبت a bá ti lọ sánádù eléyìí kìí ṣe àbùnàbá sọ̀dọ̀ ànàbí o dọ́gba látọ̀dọ̀ فهذا الإسناد أمن عن عمر yá sàfúrí sọ oṣù ọlọ́run صلوات الله وسلامه عليه إن شاء الله ìlànà tó kọ́ mo sì ìgbà yín dà wàhálà rẹ̀ kalẹ̀ gbogbo àwọn àfáì kọ̀ọ̀kan nípìnlẹ̀ wọn gangan ní tá a fi rí pé oore máa ń fẹ̀ sí bí bá ti ń pẹ́ ni oore máa ń ṣe kí ni o àwọn ìmọ̀ muhammadu nisin àdìsí ẹ̀rí kọjọ ojú ta àmọ́ ń bọ̀ muslim lọ ìmáàmù malik lọ kí lọ́pàá ti rí bẹ́ẹ̀ àìrọ̀dọ́ àmọ́ bukhari nisin o gbogbo bá àmọ́mù bí àmọ́mù ahmadu sì jẹ́ sínú ọ̀sìn wọn tí wòye sẹ́gbẹ́ wọn níbi ìmọ̀ yìí àfáwẹ̀ sákìtọ̀rọ̀ àwẹ̀ yìí òun lọ̀rẹ́ ìmáàmù ahmadu òun àáfà ìmáàmù Bukhari ni wà á bẹ́ẹ̀. inṣàlá mẹ́fì láti pàtàkì kọ́dímà ádá wánà gbogbo àdìsí tí àáfà wa gbà wá Malik kí lọ́jọ́ orí wọn Ibn Shihab gbogbo àdìsí ẹ̀ ó dé díẹ̀ ní two thousand ni tí àáfà Ibn Shihab wà á bẹ́ẹ̀. mélòó gbogbo àhàdìsí Abdullah ibn Umar látọ̀dọ̀ ànábì àdìsí Abdullah Abbas lọ́dọ̀ sọ̀rọ̀ sálàm àdìsí Umar látọ̀rọ̀ ní sàlám àwọn tó jẹ́ ìlú ìpátá afẹ́ mọ̀ntọ́mọ̀lẹ́nù kálukú mẹ́rin wọ àdíjà bá wà náà fi àdíjà náà fi kọ̀wọ́ 1000 pàdé aṣọ Salim ọmọ abúlẹ́bìnú Umar mo fi sọ fi pé lárúbáwá ti ìkọ̀ yíyàwó ìsábà ọ̀sọ̀mọ̀lẹ́sẹ̀ nínú lábẹ́ ìsọ̀mọ̀lẹ́sẹ̀ èdè kan ni tí fáálù bẹ́nu ẹ̀ lọ́dọ̀ wọn ẹni nǹkan bá ta khususo àkekè wọ́n wà máa ta fáálà pẹ̀lú rẹ̀ pé kíkiní ìkọ́mọ́ba oró rẹ̀ lọ́wọ́ sí ẹ̀ tí lọ́wọ́ sẹ̀límù lé ìyẹn ó lẹ̀ pé sẹ́límù ọmọ mọ́mù ti kiri ta lánàá sí ilẹ̀ pé sẹ́límù tàfá wùlà kọ́lọ̀ sábẹ̀tì kúrò yọpa sáálímù gẹ́gẹ́ ní àmà sọ táwọn fẹ́ sọ orúkọ gẹ́gẹ́ sójò ti dé nígbà tí ó lè kọjọ́ mẹ́ta ajá mọ́rin tí ó jò irú báun ni o hmm. o fífínúfíndọ̀ wọ́n èso ọmọ nísẹ̀ límù o yàbẹ̀ sọmọ kí ni o ní fínúfíndọ̀ alákùnlé hàn alùpàá ti bọ̀ afẹ́ ìmọ̀bá jama a whiteboard o naam a ní di kí o wájúbọ̀ tó nítumọ̀ àdáwà náà gbogbo kí ni àwọn àfáyì pátá àákọ tàbí kí n ṣe báyìí kí n fún mọ̀rọ́kìbìlà halikọ̀ èmi ó fún ní kí n fún ní hmm, ẹjẹ fún sábtì kí n má fún jùmọ̀ jùmọ̀ máa ń lọ́lù máa fún sábtì ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ̀ọ̀kan mi àwọn lè máa bẹ́ẹ̀kọ́ tuntun lọ ẹ sì múra tẹ́sítì àkọ́kọ́ ńgbà tá a bá dé albeit ilhamsun bẹ́ẹ̀tù fifty òní tẹ́sítì àkọ́kọ́ dè tẹ́sítì ẹ̀kejì tá a bá dé bẹ́ẹ̀tù hundred tá a gbọ̀n jẹ́bẹ́jẹ́bẹ́ tẹ́sítì ẹ̀kẹta tá a bá dé bẹ́ẹ̀tù one fifty ẹ̀kẹrin kí ni o two hundred báyìí làwọn èèyàn máa já díẹ̀ díẹ̀ kọ́mọ̀ sí kí ni o wọ́n máa díẹ̀ díẹ̀ ẹlòmíì ń sí lura wọn ní ìsìn ha kò sí ẹ̀kan ha rẹ̀ nàám gbogbo àwọn àṣà ọ̀tọ̀ wà yìí àlò five minutes káwà lọ kírun sálímù yìí ọ wà nínú alifkọ̀háù sábọ̀à nígbàtí àfàwà ìrọ́kì rahimahullahu ta'ala nínú àlìfíyà àti àti ìròyìn wọn ó ní wà fílíkì bá rí ní fúkọ̀ àáhù sábọ̀àtù wà fílíkì bá rí wàfílì kìbáàrí lè fúkọ̀ àwùsábọ̀ àtù. wàfílì kìbáàrí fúkọ̀ àwùsábọ̀ àtù. yá ayé yàtú كبار الفقهاء السبعة القاسم ثم عروة لا اله الا الله توفيق توفيق من وعوز حال حارسا حارسة القاسم ثم عروة حارسة القاسم ثم عروة ثم سليمان الله ثم سليمان عبيد الله سعيد والسابع ذو اتباع سعيد والسابع ذو اتباع ذو اتباع ẹlẹ́ẹ̀keje rújú báwọn èèyàn lọ́wọ́ ìmọ̀ àbú sálámà tí a ò sálímù. ìmọ̀ àbú sálámà tí a ò sálímù. alfa àbú قائم أوفى أبو بكر خلاف قائم أفقه سبعة méjèèjì inú wọn ni sálímù wa inú ta ní wà ó sálímù sálímù dàní sálímù ni ọmọ abúlábínú Umar rọ́bì àtọ́ dára ní ọ̀tọ́ ọ̀nà jẹ̀mọ́ àkátó lè mọ múrin míì lọ àkọ́ àndà òtú in tó ń kàlù agbọ́dọ̀ ọmọ ojú orí àwọn àkáyí àti tí ń gbàrọ̀wọ́ ara wọn àti tí ń ti kí ni o tí ń ju àwọn lọ àti tí bẹ́ẹ̀dùn kálukú ọ̀nà àhàdíìsì tó bá fẹ́ búra lọ́dọ̀ ọlọ́run pé gbogbo àdìsítọ̀ lọ́dọ̀ mi o túrò ẹni ọdọ̀ lójú kí ni èbúra ṣe bí mímọ̀ tó máa fà rẹ̀ a jẹ́ pé yakubu kullu wahidin minhum bima indahu bima qawiya indahu nínú zọ́kìrì lásọ wípé wà ní hukumu bí sí láti wà dùn fi alá wà ní hukumu bí sí láti wà dùn fi alá zọ́ọ̀ìrì lálùkọ́tìrì ìlàmáhàwá zọ́ọ̀ìrì lálùkọ́tìrì ìlàmáhàwá abá tí mo ń kí lọ́rọ̀ rẹ̀ lè mọ́ mo sì mọ̀ wá wọn mo mọ̀ sí sí wọn tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ pàǹtí mo kí lọ́rọ̀ wọn àwọn bí ṣe dìbẹ́ǹdì ẹ̀ máa bí ṣe sọ ان شاء الله طبعا بيري بويا تباكي تباكي ونصلي هذا وصلى الله وسلم على محمد وعلى اله وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله حاجه تنزل الله هذه الحلقه الخامسه